أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله وصفيه في خلقه صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين عباد الله اعلموا أن خير الكلام خير الهدي كلام الله اعلموا أن خير الكتاب كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعظني الله وإياكم منها أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم عداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها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 اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا التائب من الذنوب كما لا ذنب له توبوا إليه استغفروه التائب من الذنوب كما لا ذنب له وتوبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ọpẹ́ni fún ọba wa alágbára lórí gbogbo nǹkan ọba tó jàre gbogbo ohun tó dá nínú ọ̀nà àárín rẹ̀ náà ní òye àtọgbọ́n tó fún wa olóhùn ọba lọba tó jẹ́ pé hálàkà kulla shay'in thumma hada gbogbo ohun tí mo dá ni mo tọ́ sọ́nà kò sí nǹkan kan tí mo dá báwa náà bá wò tọ́ sọ́nà ọlọ́run nígbà bímọ ta lójú wo ọmú fọ́mọ tó fi dá ọyàn mà pé èèyàn máa ń fa aláyé lọ́yàn ẹ̀yà ẹni ni ọ̀sẹ̀ ní ojú wo ẹ fún un gbà tí ò ti sẹ́ni ojú wo ẹ̀yàn fọ́mọ òun làrùjáde sẹ́nìkankan wa ò níwájú ọlọ́run. wípé kò yé mi ní ní ọjọ́ ọ ó sì yọ ọtọ ọdọ́yàn ìyá rẹ mọ̀ ńgbà tó wà kéke gbogbo nǹkan lọ́lọ́run ti tọ́ sọ́nà kálàkàkúlà ṣe ìsòmàdà ó níwe gbogbo bí ó ṣe máa rìn bí fi mọ̀ wá gbogbo ti dá wa ha ha. ohun tá a lè fẹ̀mí yìí ṣe rèé tí ó fi mọ̀ wá ohun tá a lè fẹ̀mí ìṣeré tí ó ti tí ó fi di ẹ̀mí olùpáyà ọlọ́run ọlọ́run ní gbogbo ẹ̀ lòun ti fi sínú mímọ̀ wa ọba yìí ọ̀sàbòsí ẹnìkan onídéédé ni bọ́bá wa dábì kan tó pè ní ààyè ìyà fẹ́ni tí ọ̀tẹ̀ létọ́sọ́nà èmi ọlọ́run sáà kọ́ ọlọ́run gbogbo ohun tó fi yá àmà ló ti júwe ló fi lélẹ̀ fún wa ọlọ́run ni gbogbo nǹkan pátá ń tọ́ka sóhun ọlọ́run náà ni bóòlù ànìkó tètè wá máa ṣàtàkù ẹ̀ bọ́ba yóò sí ọ̀yẹ́ ká máa sìn ọlọ́run ògbèrò gba dáadáa gbarú ẹni bẹ́ẹ̀ ni ọlọ́run fún ọ òṣèwálẹ́rú sì ti jọ́sìn fún ọ ọlọ́run adúpẹ́ fún ọ àrílèsí ọmọ tíya bí wá jẹ́ tẹrú tí ò sín ọlọ́run mọ́kàdára àyà mẹ́rin kọ̀ọ̀kan wà ọlá ti tóbi ọlọ́run bá a ti tún wá ń sìn ọ́ yìí náà ọlọ́run fàpẹ́rẹ́ dáadáa lélẹ̀ lára wa ilé ayé nìyí tí ìjọsìn náà ó fi pòwe dáadáa fáwọn tí wọn ò sín wàá má jẹ́ káàyè owó tún jọ papọ̀ máa ń jọ gbé dàkíyàmọ̀ pẹ̀lú àwọn tí ò sín ọ́. wọ́n mọ̀ gbogbo ọ̀rọ̀ kan gbogbo wàhálà tẹ́ ń ṣe àdébí kan náà látúnjọ pàdé ìkan náà wà wọ́n jèrè ọ̀rọ̀ lára ẹni tí ń sin lọ́nu ọlọ́run mọ́jà wa ọlá àti tóbi ọlọ́run fi sẹ̀mí ayé náà rọ àlọ́run ọlọ́run fi rọ àlọ́run wọ́n fi ní wá lá kálí máa ń sìn fi rí ọlọ́run wọ́n ó fi bú bó ti ń pa ọlọ́run rẹ náà gan kí ló ṣe fún ọ ọlọ́run fi fi wá fi dójú ti mùnáfìkì látara dáadáa tó máa ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa máa fàánù rẹ bá wa gbé àbá bá ń fọkàn bá ìbánisọ̀rọ̀ ọjọ́ jimá ọjọ́ ọdún àárín ọ̀sẹ̀ ọlọ́run tún kádàrá kélé yọ̀ ọba wa láyé tọjọ́ ọ̀jẹ̀jọ ní ẹ̀ ń wa pé kó wa láyé. àbẹ̀lọ́ fún ọmọ àlùbáríkà tí wọ́n kírun fún wa náà ọlọ́run bá ní máa kíyèsí bá ní máa dáàbò bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan náà ọlá títóbi ọlọ́run nílọ bíbọ wọn ọlọ́run bá ní máa dúró tì wọn àtàwa náà ọlá rẹ bàbá wa ọlọ́run látàrí orí tọ́lọ́run ṣe fún yín la bí a bá ń fọkàn ní à ń sọ nípa tó lè mú wa là kúrò níbi iná ọlọ́run ọlọ́run mọ́jà wọ náà ó tó dúró ń bẹ̀ ká fara wa létí amọ̀kídí ẹ̀ fún wa ká tó bọ́ bí àwọn sẹ́tà sẹ́tà àfi ní wọnú ẹ̀ èzè ń dé èèyàn sáyà kókó ọ̀nà tí pé kò dúná lọ

ọlọ́run bá ní gbogbo wọn sàn ó ọlá àti tóbi ọlọ́run nínú àtàríkì àmọ̀ náà ọlọ́run là wà ń bẹ́ ó àwọn sẹ́tà ṣe tá a fi là ń bẹ́ àti sọ̀rọ̀ mọ́lọ́run lọ́kàn tàbí ṣùgbọ́n òsì ẹni bá tún ti mú nǹkan mí ìmọ̀ ọlọ́run lẹ́yìn ọlọ́run tá a jọ ń sìn yìí kò níbi tí ó lè ti dúró ọlọ́run lọ èyí ò là ń jata ré sí bẹ́ẹ̀ yẹn bá ti mú nǹkan mí ìmọ̀ ọlọ́run lẹ́yìn èyí tá a jọ gbàgbọ́ tààlà johnson yìí tó ń wájọ papọ̀ lé lórí tààtú wá ní nǹkan míì tààtú wá ń gbé kọ̀rọ̀ tààtú ń pè lẹ́yìn èyí tó ń wájọ kò lé lórí yìí tí ò ṣe wí gbangba káwọn èèyàn bá wa gbọ́ àwa la tá a ti ń pè é tó tún ń dọ́lọ́hún fún wa lẹ́yìn ọlọ́hún gbogbo ẹni irú eléyìí bá ń bẹ fún tó kú lé lórí tàbí ṣùgbọ́n òsínbẹ́ni ọlọ́ni o. tọrọ lọ́n ti lóun ò ní dáríjì gbogbo ti tí ń ṣe ìmẹ́bọ mímí ọlọ́run ọlọ́run ní dáríjì yàn bẹ́ẹ̀ yẹn bá kule lórí àsùnwọ́n tí ò kule tó lóun ò ṣe mọ́ ọlọ́run ni mo kódà ogun tó ọba bọ̀ ń gbò tí gbà ọlọ́run mo gbójú ẹ wá tún jókòó ká bá yín tún yòókì yín ṣe gbọ́dọ̀ ilaha tó o ti wí yẹn sọ ìyàwó tó o fẹ́ lọ́nà àràmù gbólóhùn ó tóbi ó ti sọ di àlàálì fún ọ níwájú ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá ti wá gbalẹ̀ yìí gbọ́ àyítúnṣe àyítúnṣe àyínígbàgbọ́ gbólóyìn lọ kódà bọ́lọ́run bá lè kẹ́yàn tí òdodo bá dénú sẹ̀mí kódà bẹ́ẹ̀ èèyàn bá fúyẹ́ nínú ìjọsìn ọ̀rọ̀ rẹ̀ tún sán níwájú ọlọ́run tódodo bá ń sẹ̀mí ayé èèyàn tí ò ní nǹkan lọ bẹ́ẹ̀ èèyàn bá gbogbo ayé sí kódà àbàbà wọn ló sí lọ́hùn ju awọ lọ mo rò pa wọn ní rí ẹlẹ́sìn. tọrọ òun èkú ọmọ sáásí gbà kan wọn ní bẹyàn bá wá sí lọ ń awọ lọ bẹbọ títí bá ti wà nọrin yàn ó ṣe àṣedànù sẹ kò sí nǹkan kan tí ó gbà wájú Ọlọ́run Ọlọ́run má ṣe wá lẹ́ni tí ó ṣe àṣedànù gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wá ti ń rọ́ọ̀lù báàbù wáyà ìṣe nǹkan lẹ́yìn ìgbàgbọ́ èdúró wòye tó ń bẹ̀rù wòye tó ń páyà lẹ́yìn ọlọ́run ọ̀jẹ́ lomi ò lè gbélé mọ́ ọlọ́run ló mọ iye ọ̀sẹ̀ tẹ́lomi kọ́kọ́ jíwèé kó tó làṣùbà lórí bẹ̀rù náà ni ó àìgbàgbọ́ gbogbogbò ọba ní nǹkan tó ń tọ́ la pé látàrẹ̀ ìlọjà tó gbé kalẹ̀ ó ti tà. àtàrẹ ni wọ́n ti máa pè ọ́ sẹ́nu sẹ́ ẹ ìgbàgbọ́ ọkàn ń sẹ́ ìsun ìgbàgbọ́ lẹ́ni oníkìníkà ọlẹ̀ mọ́sọ̀bù ẹ pé tí bá ti ń kán owó máa dé ẹ ìgbàgbọ́ ọkàn ọ̀nà ilé ti ń ń olè òní wọlé ẹ ìgbàgbọ́ lẹ̀ oníkíní kan tó o tún sún yàtọ̀ fókun ṣòkòtò tó ń sún mókè mọ́sálẹ̀ tó o sì ní tó o fi gbẹ́kẹ̀lé lé lórí lórí ẹ̀ ó lè gbàgbọ́ o à ń sa ìsun kíni ìgbàgbọ́ lẹ̀ ni ó dìgbà tí ọba sí kíní kan má ju kìtáni lọ Allah inú sẹ̀mí ayé èèyàn la ilaha illallah. tí ò sí kẹ̀kẹ́ mọ́ àtọ́lá ni àdì ni àsùn ni ẹ̀sọ́ ni ẹgbẹ́ kọ́ ni ẹbí wẹ́ ni yọ nínú sẹ̀mí ayé ẹ̀jú tá a lọ jọlọ nìkan lọ àwọn kan bẹ́ẹ̀ tí wọn ò ní nǹkan mí ìmọ̀ ìjọba yìí lọ ayé wọn wọn à ní nǹkan mí wọn nígbàgbọ́ nù nǹkan jọ ìmọ̀ wa nítorí inú bíi tọ́lọ́ Si ó lè máa ń jẹ mà pé bó la nìkan sì lè máa sẹ̀mí yìí láì ní nǹkan kan tó gbé ara lé yóò máa jẹ mà lójú wa nídìí torí wípé ìṣesí yìí ò lọ́wọ́ pọ̀ nínú àwùjọ wa bá a fẹ́ ṣe ni wọ́n máa fi lọ á pé má jókòó tẹ́tẹ́rẹ́ o àyè ò jókòó tẹ́tẹ́rẹ́ mọ́ o má sì jẹ́ nìkan tán àbí wútú àwa àti àbá kẹ́ ń gbọ́ àná mọbi tí wọn gọ sí o wọn mọ sọ bá ń fọ àná níbi tí wọn ṣe kíni tí wọn gọ sí mọjẹ nìkan tọ o mo fi dán ọ lójú pé àwọn kan bẹ láyé tí wọn ní nǹkan míì ju Allah lọ dọlọ nìkan lọ táwọn náà ti ń sẹmí gbogbo tẹmí àtẹyìn lé kiri tá a fi dẹlẹbọ yẹn wọn ní láì lé nǹkan míì lẹ́yìn Ọlọ́run kódà wọ́n ní ju tẹ́nì kọ̀ọ̀kan wá tó o ní tó ń wẹ̀ tó o fi ní wọ́n ní ju tó o ní lọ tí wọ́n sì ní ju dání lọ àlọ́ nítorí làwọn ń lọ lónìí ìmọ̀ ọlọ́run ṣoṣo ìgbàgbọ́ nú ẹ̀ ní ti òdodo kó yé wa ìgbàgbọ́ nú ọlọ́run gbogbo wa la lè pa á ní ṣùgbọ́n kú ní ti kíni ní tòdodo. kama má bọ níbi nǹkan míì ju tá a ní lọ tí ọlọ́run lọ ìmígbàgbọ́ ọlọ́run nu ọlọ́run nítòdodo nu o torí tí wọ́n bẹ nìkan kan wa léèrè pé tá lọ lọ́run tá a wí náà ní pọ́lọ́run lọ́lọ́run àbí náà ká wí ṣùgbọ́n gbọ́ ó tí nǹkan míì bá dé tá a lẹ́lò míì mọ́ ju ònìkan lọ ntí ọ́ là wá nínú ọlọ́run yìí ìgbàgbọ́ ká sì máa sìn ká máa jọ́sìn fún bá a ṣe lágbára tó bá a ṣe lágbára mọ́. bá a ṣe lágbára tó bá a ṣe lágbára mọ́ ẹwọnú ẹwọnú àdúrà sẹ́yìndìlì ìsìnkìfà tá a máa ṣe ọ̀gá àdúrà tá a wá foríjì ọlọ́run ẹ̀wọ́n gbàdúrà bí ọba ní gbé kalẹ̀ tí máa ń wí bọ̀ pé wọ́n ọlọ́run. kọsọba mi lẹ́yìn rẹ ìwọ nìkan lọ́lọ́run ìwọ ọlọ́run ọba mọ ń ṣàdéhùn pé máa sìn ọba ní kíkún pèrè ní máa sìn má gbogbo gbà tágbára mi bá ń ká gbogbo tó pè ń ọjọ́ kan ọjọ́ kan tẹ́yìn táàgùn wọn gbàgà wá àfẹjókòó sóní àjókòó kírun fóònù ṣùgbọ́n njọ́ náà àkápọ̀ ẹ̀mọ́ àlágbára ìnira bẹ àlè forí kẹlẹ̀ àsùnmọ́rọ̀ ògiri àmọ̀ forí kẹsí ni ògiri sógiri ló ní kàn ilẹ̀ ẹlẹ́ni mọ́tàtàtù ó ti bá ní fi kú pé gbàgbára mi bá ṣe ń tó bá ṣe ń lágbára gbogbo téèyàn bá ní ọlọ́run nìkan lèèyàn fi dojú kọ ní tìjọsìn ọlọ́run láàfin sìn ẹ̀mí wa yìí àfijọ́sìn fún oríkì ara wa yìí àfijọ́sìn fún ìta ní àfijọ́sìn fún ọlọ́run nìkan ó là á fi gbogbo téèyàn ní là á fi jọ́sìn fún ọ̀fẹ́ jẹun ó fi jọ́sìn fọlọ́hún bó la fi ṣòfò jẹ jọ́sìn fọlọ́hún ó gbìyànjú bó ṣe da àrílápá àlàálì ẹ wá àlàálì ẹ ká ibẹ̀ ló ti dúró ó tún wá máa fi dùnnú mú kó dàbí Ọ̀yọ́ kúlí ó tún máa fi dùnnú ó máa fi mú ọ̀njọ́sìn fọlọ́nù. bá a bá tún wá yó tán a tún wá fàṣìkò lẹ̀pẹ̀ láyò àníjáyò yẹn lọ lásán láì fi ṣèbáàdà fọlọ́nù. àfi ṣèbáàdà fọlọ́ gbogbo dání àmọ́ fi jọ́sìn fọlọ́ subhanahu wa ta'ala àwọn kan ti kọjá lọ sọjá gbogbo tí wọ́n ní láyé ọlọ́run ni wọ́n fi jọ́sìn fún ọlọ́run ni wọ́n fi fún ó fi dórí tá a fẹ́ràn jù ó dórí tá a fi fẹ́ràn jù owó ni àti láwọn tí wọ́n fi jọ́sìn fọlọ́ ẹ̀fọn gbogbo tí wọ́n ní Usman ibn Affan báyọ̀ lọ́jọ́ ogun Tabuk ọjọ́ ogun tàbúkì ni tánàbì ní wọn kálukọ wa máa fi tán ní wọn wa máa fi lẹ níjọ́ náà Usmanu ní gbogbo tí mo ní pátá mo kó lẹ fún Islam Islam ó lò ó a ọba anabi lẹ́rù ọba lẹ́rù anabi nínú Usman ó ṣe yí tán tó fi lẹ́jọ́ náà pọ̀ lùkìá anabi ah, ni máa ń dọ́ra usmanu bá a da wo abàdà lẹ́yìn èdè usmanu sẹ́yìn àgbà náà tún wọnú owó ẹ̀ mọ́ àgbà náà sì wọ́ ọmọ nira bóun fi kankan lẹ̀ fọlọ́ àwọn tí wọ́n fi tí wọ́n nílẹ̀ wákàtí kala wàá fi fi ilẹ̀ fọlọ́ títí hmm, làámú ni máa fi ṣe ìdáwà mọ́ ni mo tó lọ́hùn-ún bá gùn mi five thousand sí ń bẹ lápò ọyọ fifty naira ojúlẹ̀ gbogbo tó lọ́n bá mu. ọlọ́run ẹ sọ ọba tí èèyàn tàn án ọba tó mọ̀ pé five thousand bẹ́ẹ̀ lọ́pẹ́ ó sì dáwọ́ àjọ dáwọ́ kàgbé gbogbo tọ́ ọlọ́run bàbá mi ìsìlámù ní máa ń. àwọn àtọ́bí tẹ̀lé ọba wa wá bíi fifty naira wà fertilizer àbí twenty naira ẹ̀ṣẹ̀ wo fifty naira kan tó pọ̀ lọ́ba jùlẹ̀ sí gbogbo tọ́lọ̀ fún ọ. ṣé mórí kan ni gbogbo tọ́lọ̀ fún ọ tòní ẹnìkan ló gbogbo tó fi tóbi tó filẹ̀ àwọn mi ò sì ní tó tó báwọn tó jẹ́ pẹ́nu tí ó ní ó dẹ́ filẹ̀ jọ̀nà ẹni tí ó lọ mú abọ́ táwùrù kan wá ìsúnmáka pé ọlọ́run rí mi pé ìdí mo níbi. bó ṣe ẹnu abọ́ka èso kan tí mo mú àìná yóò rẹ̀ ni tí ó jẹ́ ńgbẹ́ bá dojú ogun mo gbélé fọlọ́. àwọn kan fi ẹsẹ̀ yẹ̀yẹ́ láyé àfi sọ̀kalẹ̀ fáwọn tẹ yálùmí sọ́nà fílímù tó wẹ̀ ẹ̀yìn àwọn tí wọ́n fẹ́ tẹnu sọ́bọ̀sọ̀bọ̀ sáwọn tó jẹ́ pé ẹnu tí wọ́n ní náà ní ìgbà ibi táwọn kan ti ń gbówó gbogbo tí èèyàn bá ní èèyàn fi jọ́sìn fọlọ́run èèyàn fi lànà náà ànábì ní takùn náírà bẹ̀rù náà ọlọ́run pẹ́ǹfẹ́ wọná wàlà òbí tàmùrà ànábì náà bá àmọ́ ní ju àlàwé òbí lọ ń gbolé orí kankan ní amálàwé ẹnu tí mo fún ẹ náà ọlọ́run fi là mí kú òbí náà ó tó ń dé èèyàn máa ń ṣètọrẹ fún iná tó ó jù lọ ní èèyàn tọrọ gbọdọ ẹjẹ nítorí ọlọ́run ó ní kò fílẹ̀ fi là mí bí náà ẹjẹ wọn náà ó tó ó jù lọ ayé nìkan mú àrònú ìjọba lọ pàdé wákàtí kọ́ máa lọ dáadáa aṣíwájú ẹ̀dá anábì wa Muhammad ó ní Jibril wá bá òun Ọlọwa kan ọlọ́wà ń sọ pé ìrẹ́ Muhammad bá tọ́lá rẹ̀ ga ó báyìí pé inni qad faradtu ala ummatika mo ti ṣe wákàtí márùn man wafa bihinna ala fudulha gbogbo ala wuduhihim wa mawaqitihinna wa rukuihinna wa sujudihinna gbogbo ẹni tó bá lè kírun yìí bọ́lọ́n subhanahu wa ta'ala ṣe ní kákí tọ́sàlùwalẹ̀ ti làwọn àwọn fi bàbá ń kéńtélé àròyé ẹlòmíì ti bá ń sàlù àlá lọ́dọ̀ àmọ́ sọ kótókótó níbi àlùwàlá ibi àlùwàlá náà gan ni irun ti ṣe kíni ló ti bẹ̀rẹ̀ bọ́ ọba ṣe láfọkànsí rẹ̀ sí bẹ́ẹ̀ náà ló ṣe láfọkànsí ìrún tó. bọ́ ọba lè ṣe àlùwàlẹ́ bó ṣe yẹ bó ṣe tọ́ tó ṣe wọ́n máa wà kìtìhínà tá a kíyèsí àsìkò ìjọsìn. ta a kí sásìkò ẹ àrùkù ẹ̀ bó ṣe yẹ kárùkù tọ́lá lomi ò kírun ju alikiyama tí wọ́n tún máa sìn gbèsè run ó sì kírun láyé o wọ́n tún máa sìn gbèsè run pé àyílà rẹ̀ ìjọba yìí ò kí mo kí wọ́n wàá máa sọ fún pọ́kàn wà mọ́sáàsì lóòótọ́ ni ṣùgbọ́n ò kí pẹ̀lú rùkù ẹ̀ ẹ̀gbọ́n nìkan náà ti wá bá nàbí ayé ẹ̀ tọ́ bá mọ́sáàsì ó kírun tán ó sì wá i. anabi dáhùn sálámà anabi ní èrìgì ìpàdà tún lọ sàlù àlá lọ kírun fa iná kalam tó sọlẹ kírun. àtàyè lọ́lọ́ ti pọ́n wò rí rìsọ́ọ̀tì tiẹ̀ náà pẹ́mi àtẹ̀yìn ọ̀rẹ́ ni tí ó bọ̀ wá rìsọ́ọ̀tì láyé tí a ló léwu. èló léwu àwọn arẹ́ni tí ó tó lè fún rìsọ́ọ̀tì iṣẹ́ wọn látàyé gbogbo wa làwọn gbàgbọ́ sẹ́ẹ̀ tí wá dá kódà ń bára wa jà lé lórí ẹlòmíì ti kírun wa yìí wọ́n ti dájú ẹ̀ pé náà ni ọ̀wọ́ lásìkò tí àìpé èèyàn fi síbi jẹun nìsí wọ́n ti sọ́dọ̀ ọmọ náà torí wọ́n fi síbi òfin jẹun wọ́n nání ọwọ́. àdánwò olùta kàn ní ìsínú gbogbo ìgbà àṣejù bá ti wọnú nǹkan ẹ̀tẹ́ náà ni ó wà àbùkù ní ẹ̀sìn yìí ọlọ́run ti gbé kalẹ̀ bí èèyàn bá lóun fẹ́ mọ ju bó nìkan ti gbé kalẹ̀ lọ àbùkù ní ó mú bọ̀ anábì níbẹ̀ èèyàn bá lè kírun bá a ṣe ní kó kí ó forí balẹ̀ bá a ṣe ní kó forí balẹ̀ káàna lahu indibi hinna ahadun alọ́ọ̀ni rẹ̀ jìbìlìlù sọ fẹ́rù mi Muhammad kó sọ fáwọn ọmọlẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ èèyàn bá lè kírun ìbò wọn ọlọ́run ṣe ní kó kí èmi ọlọ́run ṣèlérí fún tọ̀run ìlérí mi ni pé ani òdekìlá wo bihinna aljanna gbogbo orun rẹ̀ nígbà tó pọ̀ ní bìbí sínú aljanna wọ́n máa ń la kíyà ní wakọ̀dé kọ́tọ́ mindali kàṣẹ́ àn ewúro orí àdìsí láti dúró ká lè yẹra wo dáadáa káfà yélẹ̀ ká kẹ́kọ̀ọ́ ọ̀run yìí kọ́ máa ń ṣe pé ìgbára náà di ó là ń ṣe tí ó tún dijọ́ náà tí wọ́n tún máa ṣe à ń gbèsè ń. ànábì ni wa ọlọ́run ní ìrẹ́ ànábì jìbìrìlù sọ mi pé ṣùgbọ́n wa máa ni ẹ bá dé wá bẹ́mi ọlọ́run. وقد انتقص من ذلك شيئا tá a wo kankan nu gbogbo tá a kà á lẹ̀ àlùwàlá rẹ̀ ìdúró rẹ̀ rùkú rẹ̀ ìforíkanlẹ̀ rẹ̀ àwa wo lọ bá gbọ́ yẹnu túbà tòní máa mú lọ kọ́ lọ máa ronú sí i gbogbo ẹni á yanjú ó tó kú o àfẹni tí ọlọ́wọ́n ọba kọ pé yóò jèrè látara ẹ̀ ló ọkọ Yorùbá tó bànújẹ́ tó túnrun ṣe ètò ẹjọ́ kírun tí ó gbà ládá kàbùlí jẹ́ mẹ́sàn-án ìbàdí gbóngbé ẹ̀ ní ọ̀tọ̀ torí kírun kọ́mọ́bà sẹ́kù kí nǹkan kọ́mọ́bà sẹ́kù nùrún wá kọ́mọ́sẹ̀kù ànábì ní gbogbo ẹni ó bá kí i ẹbí tó rí irun náà ni gbogbo àwọn bàbá náà di nàánà àdó olùkọ́ ní màlímù sí ẹ máa ń kiri gbogbo ilé wọn máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀run wọn ò wálé wọn ní ìsìn kòkó mi lóde súná ló kù ayé ń jà sí ní ìsìn èmi làbá rẹ èmi máa mú wọn sáájú wọn lẹ́lòmí jẹ lẹ́tọ́ apẹ́ẹ́rẹ́ lẹ́lòmí jẹ màlímù ti ẹ̀ lé lórí èso ojú ọ̀nà àti káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́nkẹ́ àfáwà ti gbogbo àwọn tó bá wọn lùgbà lọ́jẹ́kúnlẹ̀ tí náà dà o. ànábì ọlọ́run nílé ànábì sọ fún wa láti dúró. gbogbo ẹ̀ ń bá lè kíyèsí tí ọ̀jẹ̀ nǹkan kan ó dín nínú gbogbo ètò ẹ̀. ṣùgbọ́n tó bá ti lé ọlọ́run sọ fún un pé mo pé àlìjánà mi ṣùgbọ́n bí ọlọ́ọ̀nìrì ẹ̀jù bí sọ fánàbí mi pé lẹ́sàlàwù indi ndị ìnílérí kankan kí n ṣe fóńtọ̀ ń tu àzẹ́bùtù wọ́n bá wù mí mo lè jẹ́yà wà ń ṣí tu rọ̀ṣín tù wọ́n bá ti wù mí má rí nǹkan míì tí mo lè fi kẹ́ ṣùgbọ́n lérí kò sí lérí kan fún ẹni tí yóò ọmọ lọ ìdààmú rò ọlọ́run lọ́rọ̀ bó ṣe rà wá lọ́rùn tá à ń kírun kẹ́lómi ògùn ọ̀pẹ látòrí ọ̀pẹ kan bọ́ bòmí ọ̀rọ̀ lọ́rùn ju bẹ́ẹ̀ gbé lọ kó torí ọ̀pẹ kan sí ọ̀pẹ kejì ọ̀rọ̀ lọ́rùn ju gbé wá rùkú lọ ọlọ́run ló fi rọ̀ wá ló fi rọ̀ wá lọ́rùn káwa náà wàá lè ní ìpinnu ìlérí àlìjánná tó ṣe tó bá fún wa ká máa wò ó ká máa ká máa gbọ́ bá a ṣe ń gbọ́ yìí ká sì máa ṣiṣẹ́ tọ́ ká sì máa gbọ́ dàálẹ̀ lásán ọlọ́mọsáláì ti wá lẹ́ni tí ọlọ́run ọ̀kẹ́ ti wá lẹ́ni tí ó jèrè láyé àtàlùkíámà ọlọ́run ṣàánú wa mọ́sí wa lọ́mọ aná ọlá àti tóbi ọlọ́run ọlá àánú rẹ̀ á kí gbogbo ẹ̀yin onírúndùn ọlọ́rẹ̀ fún ètò ìlọsíwájú sẹ́ẹ̀sìn pàápàá nípa ilé ẹ̀kọ́ wa tí ẹnì kọ̀ọ̀kan wa tí à ń dá sí tọ́lọ́run sí ilẹ̀kùn rẹ̀ ò o ilẹ̀kùn ẹ̀ sì wà ní sísí nítorí àwọn nǹkan tá a bùkátà sí ara tá a sọ náà nù dákun náírà wà láwọn bíṣíkì tamra a lè tara ẹ̀ náà bẹ̀rù náà ọlọ́run ìfẹ́ wọ náà ọlọ́run ẹgbàá léyìí ẹbí sanwó olùkọ́ alùpùpù ó lè máa lọ ní èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ olóore ju èyí tó ànásòfò lọ bàbá mi pé àwa bá ń ṣe gbá àfẹ́sòfò ànásòfò ní òní ládá ọgbọ́n ọmọ gbólùkọ́ kan olùkọ́ kọ̀ọ̀kan lóṣooṣù ẹ á máa gba ten thousand fún un lóṣù oṣooṣù kíládà rẹ̀ ọmọ báyà mi bàbá mi ìyún gan olórí o. ìyàwó àfọ̀dílà aláṣẹ ànáfọ̀ àní two thousand naira Allahu Akbar wọn làwọn fi dásí tọ́lọ́run lára ilé ẹ̀kọ́ wa gbogbo bí ọlọ́run gbà dásí tọ́lọ́run lára tiẹ̀ náà lẹ́bi lè yọ yìí lásìkò yìí sẹ̀kọ́ ọlọ́run dásí taari sí yẹn nu ẹ bá lè yọ ilé ìjáde lásìkò tá a wá yìí à kákí o gbogbo ọ̀nà tọ́lọ́run ò fi jẹ́ káró ní ẹ́ lẹ́bi lè mú yìí jáde ọlọ́run má fara ni wọn má fara lẹ́fẹ̀ẹ́ nìkan kan wa náà o má sọ̀rọ̀ wa rọrùn ọlá àti tóbi ọlọ́run ọlọ́run gbàdúrà wa àtòfẹ́lẹ́ òun ra wa létí pélẹ̀kùn rẹ̀ àti o àti ọlọ́run ọba yóò lẹ́nu kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí irinṣẹ́ rẹ̀ yóò wá jẹ́ ká bá gbogbo tá a bá ṣe yóò jẹ́ ká bá níwájú ọlọ́run gbogbo ẹ̀yin ara wa náà lásàdúrà fún apàdà sí abúlé òní tọ́sí o ọlá àti tóbi ọlọ́run àwọn ọmọ wa náà tí wọ́n jẹ́ olùtọ́nisọ́nà gbogbo tẹ́nìkọ̀ọ̀kan wá bá ń ṣe kí malẹ́ẹ̀sì ó lè lapa lára wọn òun lè táwọn ń ṣe léyìí sí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ kan ni wọ́n máa wí pé ah, ẹni ọlọ́run àfàgbà olódi gómìnà là ń fẹ́ tí ó fẹ̀sẹ̀ ọlọ́run tí ó fi máa darí ẹ̀ ọjà ààrẹ àgbáyé náà ni ẹ̀sọ̀ òpé káwa náà má débẹ̀ kéèyàn sá máa fi dáadáa kó fi ṣe kó fi dáadáa kó fi káwọn èèyàn kó fi mọ́lẹ́ẹ̀sìn kó fi júwe dáadáa wọn ó di àlùfáà olùfi dáadáa kọ́ni ọ̀làǹbẹ̀lọ́hún tààfin ṣèyí lórí àwọn ọmọ yìí ọlọ́run dákun jẹ́ ká ní àbọ̀ dáadáa lórí wọn o ọlọ́run jẹ́ alábọ̀ dáadáa lórí wọn èdè jẹ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run mọ́sálá ìfún ẹnì kọ̀ọ̀kan wa ọ̀la àti tóbi ọlọ́run ó bẹ̀rẹ̀ lórí àwọn ọmọ wa ní bíbá yìí tí àwọn torí wọn ṣe yìí jẹ́ kí wọ́n lálùbáríkà o ọ̀ka ní gbogbo ààyè táwọn èèyàn ti ń kẹ́kọ̀ọ́ Al-Qur'an ọlọ́run dákun máa fi mà wọ́n èyí tó ti fi mà wá náà wọ́n jẹ́ àgbàgbé ọlọ́run lè wà kún nímà gbogbo tá a bá wá mà ọlọ́jà lè lò ó jà lè máa lò ó ọlọ́run sì máa wá ní máa máa lò ọlá àti tóbi ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala mursalin.